bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o ah, bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dúnwá ni lálọ́dúnwá ni kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ́ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé e lójú ojoojúmọ́ bí ariwo ni ojoojúmọ́ bí ìjọ̀gbọ̀n ooo gbogbo business tó wà nílùú ní títí yàn lè ṣe tó lè fi make owó láàrin one month and two months ó ní máa ní iye tó ti máa ní ó ní profit tó ti máa ní àbí kó o máa raṣọ raṣọ raṣọ raṣọ ah ìfà online lẹ́ńtò bó business gbọ́n àtẹ̀yìn pé ó máa fi make owó gbòójà gbọ́ ó wù wọ́n ló fẹ́ ṣe business èmi ò ní kankan ṣe aṣọ ni ọjà mo ń lọ lọ́la kí ló gbà. wọ́n wọ́n kú piri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú piri. Ah, bẹ́ẹ̀ni àti ṣí bàbá yìí lọ́sàn-án gan ah, ah, ayé ṣé bàbá láńlọ́ọ̀dù wà nílé ìṣá. a ti wọ́wọ́ jà lọ́sàn-án gan láì ṣe wèrè kí ẹ máa gbẹ́bọ lọ́sàn-án gangan. ẹ ẹ lóòrẹ mi ọ oh, má bínú télọ̀ mi ó ló sọ fún mi wípé style tí mo fẹ́ ràn yẹn pé ọ̀pá márùn-ún ló máa tó mo dẹ̀ jẹ́ kó yẹ pé èmi àti ẹ̀ lájọ laṣọ tá a jọ fẹ́ ràn ó wá ní kó mánèjì ọ̀pá kan yẹn pó máa tó wọn náà ràn kó tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ọ̀rẹ́ mi má bínú kò rí dínkù àtọ̀ṣe ti gbọ́ má ọ̀rẹ́ máa fún ẹ lówó ọ̀pá méjì tó kù even gan mo lè ra mẹ́fà yẹn fún ẹ sódà ìwọ náà máa lè rí nǹkan tó fẹ́. Ah, télọ̀ tí mo máa ń gbàṣọ fún yẹn náà ni o mọ bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ ọ̀dọ̀ wa yẹn ibẹ̀ náà ni télọ̀ yẹn wà. ó dà ó dà ọ̀rẹ́ mi máa bá yẹn bẹ́ẹ̀ má bínú ah, girlfriend. kan náà kọ̀ lájọ sọ ni nga ta nga gari ene ga na wo sabo ede tuntun nina nga gari olórí burúkú náà dà. ẹ rọra sá mọ́mí wa ẹ káàárọ̀. ta ni mọ́mí iṣẹ́ gbádùn sá ṣé ìgbádùn ṣe wà òkè ṣé ìlélọ́gbé lẹ́sẹ̀ ìdàṣọ pákọ̀ sí mi. ẹ ní ẹ̀yin náà ṣáà mọ̀ pé aṣọ tọ̀rọ̀ ẹ̀yin gbé wá aṣọ tọ̀hún fẹ́ràn ó jẹ aṣọ gan so torí ẹ̀ mo fi ṣọ́ọ̀bù aṣọ yẹn síra wọn mo mọ̀ pé ẹ close ọ̀rẹ́ ni yín. daṣọ ọ̀pá kan ṣoṣo fún yín pọ̀ ọ̀pá kan mo rà ni. ọ̀pá kan náà ṣé ẹ lè lójú ọ̀pá kan lọ ni ṣe bẹ́yìn ni. ọ̀pá kan máa tó mi ràn ṣé ilẹ̀ bá mi sanwó aṣọ ni ṣé rí bí mi ṣe wà yìí máa gbaṣọ mi kí tó kú báyìí tí ì bá gbaṣọ mi mú wa níṣ. ọ̀pá mẹ́ta mẹ́ta ni bọ́ aṣọ ọ̀rẹ́ yín jẹ aṣọ so torí ẹ̀ mo mọ̀ dẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ ni so ah, ẹ wo nǹkan tá a fà yìí kò kò ní ìdíkà máa fà á nà. bí aráyé bá ní kó dáa fún ìwọ ará ọ̀run kò ní jẹ́ kó dáa fún ìwọ. bàbá ẹ má ṣe pè fún mi awítán ẹ̀dẹ̀ tẹ̀ kòlòbà yẹn ṣe pè fún yàn. ọ̀pá kan fún olórí láàfin. ọ̀rẹ́ mi àwa máa gba ọkọ àwa tó kúrò níbí báyìí lónìí àwa máa gba sọ. ẹ bàbá tápà ẹ káàárọ̀. èmi kò mọ̀ ọ́ rí o èmi kò mọ̀ ọ́ rí. ẹ ọ̀rẹ́ mi má bínú mo ti wò wípé aṣọ pa kan máa tó fún ẹ torí pé style tí mo rán yẹn ó jẹ aṣọ ni má bínú sí. ẹ ẹ ẹ ẹ mi ò gbọ́kàn ah! tó sọ repeat mo ní pọ̀pá kan máa tó ẹ. bọ́dọ̀dà tí máa fún ní bójú ọlá ta ọmọ máa pò yí kú ni ṣé ah! kí n ṣe wàyí máa gbaṣọ mi tó kó mi balẹ̀ mi ṣáàmù. má bínú. táyì jẹ aṣọ ṣé àpò mẹ́ta kọ́ la rà ni àpò mẹ́ta mẹ́ta kọ́ la rà mo máa rà á fún ẹ ṣé o ti gbọ́ má bínú rẹ. ń mo dẹ̀ fáṣọ àbọ̀ odidi báyìí ni mo fẹ́. ọ̀rẹ́ yín lẹ máa bá sọ torí àwọn mo fi ránṣọ fún. olórí láàfin a gba aṣọ káàwá tó kúrò níbí báyìí. dadi ẹ má bínú ṣe ti gbọ́. wo jẹ́ káàwá máa lọ mega ogunbìnrin pọ̀nà mi àgbo èdè òṣìbìnrin náà jẹ́ káàwá máa lọ. sẹ́kọ̀ọ́ bàbá kọ́ mi ní egbò kódà. mo ní màá gbàṣọ ẹwà fún ẹ. ẹ tọkọ àtìyàwó ẹ ṣáà gbà fúnra yín. màá gbàṣọ ẹwà fún ẹ má bínú ọ̀rẹ́ mi. ẹ wo ìyá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú iṣẹ́ ẹni báyìí olóńtọ́wọ́ ẹni bìpò èmi ni mo fa insult fún ẹjọ́ ẹ má bínú ṣé ẹ rí bọ́n ṣe wà yẹn ẹni títí ẹ ti bàjẹ́ ni o oníkóná wọn ti wà o. ẹ wá tí ẹ̀yin lẹ fa o and moreover ẹ rí ọ̀rẹ́ gidi báyìí rárá. òrùlé borí àjà mọ́lẹ̀ ogun ẹgbọ́mọlọ́mọ kàlíkàlí. kí ló dé tí ìwọ kò lè ṣàṣẹ. ẹ wò mí ṣáà ti ṣàṣẹ àṣẹ. ohun tí èmi pè yín fún ni pé èmi fẹ́ rìnrìn àjò èmi àti olórí láàfin ó máa tó bí ọ̀sẹ̀ méjì kí èmi tó dé ẹ̀yin kò sì gbọ́dọ̀ balé jẹ́ kí èmi tó dé ẹ̀yin kò mi gà gùn bí eyín ege èmi yín mi gà gùn bí eyín ẹ̀yin kò gbọ́dọ̀ dá lérú kéèmí tó dé olórí láàfin. gbogbo yín lẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ nǹkan tẹ́ ẹ̀ ṣe nígbà tá a wà ní tẹ́ ẹ bá ṣe nígbà tá a bá lọ tán gòbé ni o gòbé ni o ṣé yìí bí mo ṣe ń bá yín rìn rìn ló dà o ṣé tí bá bínú sí yín. àníbàjẹ́ àníbàjẹ́ olúwa dẹ̀ wà pẹ̀lú wa. baba landlord. ẹ lọ rí ẹ gbọ́ rí ṣe ti gbọ́ ẹ mọ nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fẹ́mi ẹ bá mi wọ́n àwọn single parents àwọn single mothers ẹ kó jọ sínú ilé yìí ẹ bá mi já wọn sí kó ní kálukú má kọjá boundary ẹ o tí wọ́n bá kọjá boundary wọn wá sọ́dọ̀ tèmi anything ló lè ṣẹlẹ̀ ẹ lè má bá wọn bẹ́ẹ̀ ṣe fi wọ́n lẹ̀ ẹ ti gbọ́. baba lálọ́ọ̀dù ìyá wa ṣe rí bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ láyọ̀ o ṣe dábàá bá ṣe wà yìí àrèbì kankan àrèbì kan o ṣé ẹgbẹ́ tó sọ gbélé pawó làwa yìí agbá ọlọ́run ọlọ́run aṣọ yín lọ ọlọ́run aṣọ yín bọ̀ o. <laughs> mọ́mí mọ́mí mọ́mí ẹ dúró ẹ fẹ́ ẹ̀ ní dé mọ́ ni àbí báwo ni. o ò ní wálé mọ́ tó gbàdúrà kó o kọ́lé kó o má wàá gbélé ẹ̀. mọ́mí o mọ́mí mọ́mí dú akẹ́kọ̀ọ́yé mọ́mí ẹ̀ wájẹ́ wọ́wọ́ ẹ̀rí bá ní kò rí ibẹ̀ afọlójú akọ́lápá mọ́mí mọ́mí ẹ̀ má bí inú mọ́mí ẹ̀ má bí inú ah, ẹ̀ gbà lọ ẹ̀ má bínú kò kéré oh, ẹ̀ gbà lọ. ṣé òun ṣì yìí ni àbí kí ni òun ṣì. Ah, ìpèsè wa jẹ́ mọ́mí. Ah, Ah, wo eh, wọn wọn gbà yín ni kò bí eyín o bàbá mi tún mu oore ẹgbà yìí. Ah, kí ni mo sọ ni o ṣé ìyá wèrè ni ah. wèrè wèrè lẹ. Ah. tí gbogbo yóò bá tún kámi pa ẹ dẹkuru jẹ lọ́wọ́ ẹ bọra. lọ́lẹ́dùn àmì ẹ̀ kò máa sábùjá kan lọ́nà bẹ́ẹ̀ òun nìkan ṣoṣo bọ́dẹ̀ yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá adápàdé láńlọ́ọ̀dù gbogbo ohun tí a bá ń ṣe. ẹ wo bí ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tiẹ̀ tó péyàn ń gbà bí ẹni gbàgbọ́ ọtí rárá ayé yìí ò léèrè àwọn èèyàn táwa mẹ́ẹ̀ gangan ní ṣòro ṣe rí ẹ̀rọ fọkànbalẹ̀ àwa gangan báyìí àwa ló kàn bẹ́ẹ̀ ni àwa ló kàn ṣe rí ọ̀rọ̀ bàbá tápà àti rárá dáńsà kúkúrú ó dá mi lójú pé tó bá fi lè kúrò nínú ilé yìí tán fi lé ilẹ̀ wọ́n á lò tọ́sẹ̀ mẹ́rin kan tó dé. ọ̀sẹ̀ mẹ́rin báwo nínú gbogbo tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ pé possible pọ̀ máa fúnyàn ní green card ní nàìjíríà ni kò yẹ kí bàbá tápà padà dé mọ́ bí kò kú sọ̀hún ah, sorry bí kò pẹ́ lọ́hún ni. ìwọ tún fẹ́ kán dúró sọ̀hún. wọ́n wá pẹ́ lọ́hún. ẹ máa gbọ́ gbogbo yín wípé ẹ ẹ mọ̀ wá láńlọ́ọ̀dù yín ẹ ẹ mọ̀ wá bàbá tápà tó bá jẹ́ ẹ mọ̀ wá bàbá tápà dáadáa ni ẹ mọ̀ pé ó ṣí ọ̀ mi jù pé bàtà kò lè lo ọjọ́ mẹ́ta nínú níbi tọ́lọ̀ yìí tó padà wá sínú ilé yìí. ẹ mọ ń parọ́ hmm. ẹ mọ ń parọ́ ìgbà wo jẹ tẹ́láǹtì tẹ́ ti mọ̀ wá wọn. ẹ bá mi ń bí báyìí kọ́ ni oh. ṣé ẹ bá mi ń bí kọ́ ni. wàhálà. you should never come here again like this kọ́tẹ̀ ló tú ìtọ́ wà ń bẹ̀ kó má padà wá kọ́tẹ̀ kó sọ̀hún. english inna lillahi wa inna ilayhi raji'un. lọ́dọ̀ àgbèrò ẹ wá ẹ má bínú ẹ wá wọ́n mọ̀ fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ níbo yín láńlọ́ọ̀dù yín sọ pé àwọn lọ gan. ṣèlú ó jọ ṣe mítì pẹ̀lú èmi pẹ̀lú yín ẹ ṣe béèrè lọ́wọ́ ibi tí ó ń lọ èmi lè wá ń béèrè lọ́wọ́ ẹ. mo wà ń bẹ èmi ti èrò kí bóyá ìlú ìyàwó òun náà fẹ́ lọ nǹkan tó jẹ́ kí n bí ni pé ẹ̀yin méjèèjì ẹ súnmọ́ra yín jù àwa lọ. èmi ò mọ̀ bóyá ìlú ìyá àti ẹ ló ń lọ àbí ìlú ìyàwó ẹ ló ń lọ mi ò wá ní kẹ́kùn mi. ẹjẹ lẹjọ tẹ máa máa gbé kiri nìyẹn ẹ bẹ́ẹ̀ máa ṣàbòsí wèrè kiri nìyẹn. ẹyin èèyàn ẹ ṣe láìkì kẹ́ẹ̀kan máa ṣẹnu ṣọṣọṣọṣọ kiri àdúgbò gbogbo ìwà àbòsí tẹ máa máa wù kiri ilé náà nìyẹn mo dẹ̀ ti já bàbá níwọ̀n ni. <laughs> ẹ fẹ́ gbọ́rọ̀ ṣe gbọ́ orí yín bí orí igun èyí mò ń ṣàbòsí ẹ̀yin tẹ́ gbẹ́ ọ̀ ẹ̀ lè mú bọ̀ twenty years inú ìtàn tí mo gbọ́ pa sórí ayé yín lẹ́bi ṣe kọ̀dọ́tọ̀ lóṣòdì ẹ rí kan mọ̀ láàrin twenty years ẹ bẹ́ ṣe pẹ́ bẹ́ ṣe rí ẹ fẹ́ bú èmi ẹ lọ́rọ̀ mi lẹ́nu wọ́n fi í wọlẹ̀. wọn á nò hmm. wọn á nò ó mọ nǹkan tó fi borí mi lélẹ̀ ni gbogbo nǹkan tó di kọ́ra tó gbé kókáyà yìí èmi náà fẹ́ tu o o ló fi borí mi lé ká ní kì í ṣe yẹn ṣùgbọ́n jẹ́ wọn á já ẹ̀wọ̀n ni amúgbò ń ṣàbòsí o tó bá wọ̀dọ̀ mi tán má ṣàbòsí o ó ti gbọ́ àmúgbòdè ń parọ́ tó bá pààyàn á dúró tì èmi ni mo pa ó ní rísìn. bẹ̀lẹ̀ mo dípẹ́ síìkì ẹ wo orí wọn bí orí igun olóòsì ọ̀dà tó tọ̀síwẹ́ ti yẹ̀ sí wọn lówó ire kan wọn mú bọ̀ olóòsì lónìí ibi tí mo dùn sí lẹ́yìn ìdálẹ́nu. ẹ̀gbọ́n mi o ṣé ẹni pé bàbá tákù àti ìyàwó ẹ̀gbọ́n kan tó ṣe ìpalẹ̀mọ́ àti travel ṣé tó bá lọ tó ṣe kò ní ní ìṣù ṣá. ìṣù kí ló fẹ́ ni iṣu kí ló fẹ́ níjà jọ sọ fún mi. Hmm. ẹ wò mí lẹ́kọ̀ọ́ tá à ń sọ̀rọ̀ mi ẹ̀mọ́ kọ́sí àwọn ẹ̀sọ́ pé ẹyin tẹ́ bá dé o àwọn máa ga àwọn máa balẹ̀ àwọn máa ga tó bá lọ ga kan tó balẹ̀ kan mi ní lọ́ọ̀sì o. ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ̀dá rẹ ọ̀rọ̀ ẹnu. lásán lásán ọ̀rọ̀ ah. rí ahọ́n. ẹ mọ nǹkan tẹ́yìn sọ tẹ́ bá mọ nǹkan tẹ́yìn sọ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mọ́. mi ní sọ bẹ́ẹ̀ mọ́ mi ní sọ bẹ́ẹ̀ mọ́ mo ti gbọ́. kọ́mọ nǹkan tó ń sọ tẹ́rí nǹkan tó fẹ́ sọ fún yín ni pé ẹ wá tẹ́ ten thousand wa kẹ́ fún mi màá lọ sí gbọ̀nà tí ọkọ̀ wọn bá lọ forí sọ̀gì ni wọn ní dé láyọ̀ ẹdún ẹgbẹ́ mi. kò sọ pé o nídìí owó. ẹdá ẹgbẹ́ mi o kéèmí àtàwọn tó ọjọ́ lórí káwá tẹ́tẹ́ tàwa fún wọn ká kó fún ẹ kó bá lọ gba àgàn lọ́lọ́kọ́ lọ́sọ̀gùn fún wa mo gbé fún ẹ o. tí ni mò ń ṣe apartment ti bíbá tó bá ti wá ṣẹlẹ̀ tó ẹ má mi dúró o èmi lèmi ni bí o ibo ni wọ́n mú. iwájú yẹn ikọ̀ iṣẹ́ yàn dàfẹ́ mi. my lady. ibo ni wọ́n mú. ọkọ tó lọ jẹ́ ká sọ fún ọ ibo ibo fẹ́ pínlẹ̀ ibo fẹ́ pínlẹ̀ ah. àbò tilẹ̀ ṣe. mo ti mú tiẹ̀ tiẹ̀ ẹ má bá mi dùn bí o ẹ má bá mi dùn bí o ẹ má ẹ má. the landlady yes ma yes sir how are you. ìyàwó. Hey tẹ bá mọ bínú mi ṣe dùn tó pé bàbá tá bá ń travel. Ah, ah, kí ló dé ṣó lè tó yẹn ní. ní kí ni mm. bí pé kọ́ má dé mọ́ládùúrà mi o. àwo ah. lẹ̀ ń ṣe ẹ eh. eh, notice nígbà tí a bá ń ṣàdúrà mi ìṣàmì. Eh, èmi náà wọn ń dààmú òpè kí ló ṣe. àdúrà bá tápà èpè ni o. ṣé nítorí pé ayé ṣẹ̀ dénú lé la ṣe tí mọ̀ wá wọn ni. bẹ́ẹ̀ ni. ẹ wo àti wípé ṣe fẹ́ sọ pé wọ́n ya wèrè ni tó bá tiẹ̀ ya wèrè tó ya wèrè jù bẹ́ẹ̀ ni ẹ wò wọ́n lè ya wèrè tó pọ́tébù. ó ya wèrè ju pọ́tébù lọ pọ́tébù ń fún fẹ́ǹsì ni bàbá tápà <laughs> òfurufú ló fò. Hmm, ọkọ mi ṣáà ti wá rọrùn bá. Ah, my dear kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ṣé bàbá tápà kò sí nǹkan kan tó lè fi wá ṣe akúrúyẹjọ́ tó dákẹ́ nínú ilé yìí tí ó sọ̀rọ̀ látijọ́ yìí wọn á mọ̀ pé bàbá tápà yẹn ó ń bẹ ni èmi mi ní bá wọn sọ̀rọ̀ rárá. torí pé tí mo rí èèyàn sí bàbá tápà jẹ ni ìyàwó. ló ṣe bàbá ìyàwó yìí ló tẹ̀ wèrè aláṣọ gidi ìyá wèrè gidi gan-an tó bá fi ṣépè fún yàn báyìí. ọ̀rẹ́ mi àjẹ́ ò pọ̀ máa wo. àjẹ́ tó bá pọ̀ máa wo ilẹ̀ ló dáa. Ah, òbí ìjà ara lódò. olùbíjà màláró tí mi ti ilẹ̀ tiẹ̀ sọ mi yẹ tápọ̀ ọmọ ẹgbẹ́ jẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ mi gbóró so. tùmí kẹsẹ̀ ń bẹ̀rọ̀ tí ro kúnjú mi gàṣà kí n bẹ̀rọ̀ ti ro sà ọba mi kí n bẹ̀rọ̀ ro gòdò ẹ̀sọ́ yẹ tápà tí ń bá mu sí. ọ̀rẹ́ mi ẹ kùn ọkàrí ọkàrí. láti bẹ̀rẹ̀ jẹ́ iná ilé fẹ́ òrùlé borí àjà mọ́lẹ̀ ogun agbọmọlọmọ kàlẹ́kàlẹ́ bàbá lálọ́dún tí ò rẹ́ ní bọ́dì níjà tó bá lọ sọ̀rọ̀ sọ.